kọjá lọ lọ́run náà pé kò sí àbálọ náà ní ìyá àgbà ní nípa ọjọ́ gbèdé àjẹ́ àmọ́ gbogbo àná mọ̀ pé tóbi yóò kẹrù dáadáa tó ní í ṣe pẹ̀lú ìrìn àjò ẹ̀dá látàyé ń bì láti ìgbà tí ẹ̀dá bá ọ̀pá ẹ̀ kú láti ìgbà tí ẹ̀dá bá kú tó tinú sàárè ẹ̀ láti inú ibẹ̀ náà lọ lóṣìṣẹ́ títí dé ọjọ́ gbòdì àkíyá náà ìjọba ọlọ́run ọba ọba jẹ́gà ló ṣe ìdájọ́ gbogbo ẹ̀ka pátápátá láì sí ọ̀nà mẹ́ta ọ̀nà méjì péré náà ni ìjọ kó jẹ́ kí èmi àti àti àwọn gbogbo mùsùlùmí lápapọ̀ kọ́lọ́n kó ṣe wá ní ọmọ àlùjọ náà kọ́lọ́n kó má jẹ́ ká wọ náà ká tó wọ àlùjọ náà kọ́lọ́n kó ṣe àforíjì ẹ̀jẹ̀ ìkejì náà ni àwọn tó ṣe lọ́rùnbọ̀rọ̀ yìí ní ọ̀rọ̀ ọba ọlọ́run ọba tẹ̀lá tí wọ́n pè ní rọ tí wọ́n ya jòkòó sí ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n tẹ̀lé yẹ òfin ọlọ́run ọlọ́run kó máa ṣe ní àtìyìn bẹ́ẹ̀ àti àwọn ẹbí wa náà ti gbogbo mùsùlùmí lápapọ̀ mm-hmm. tó ṣe ẹ̀nà bára bá ètò náà lọ báyìí lórí àsìkò ọlọ́run kò gba gbogbo ẹ̀ Alhamdulillahi Rabbil Alamin حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى والصلاة والسلام الأتمان الأكملان على خير الأنام نبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته لين إتشواجي أتي السلام oko ẹyin ọfun ọba allah o ti ìtọrọ ìkẹ́ ìgẹ̀ fún òjíṣẹ́ ńlá Muhammad alayhi afdalu salati wa atamu at-taslim àti tún kíra wa ní kéèké Islam àwọn kan mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn náà ni àwọn ọrọ tí síwájú nígbà tí mùsùlùmí bá ń pàdé ara wọn. irú ìjókòó yìí a pè àkíyèsí kan ní oṣù tó lọ. wípé kò sírú ìjòkó tó lè pa èèyàn pọ̀ èèyàn méjì fàtọ́ àìdá jù bẹ́ẹ̀ lọ tó fi dé mẹ́ta mẹ́rin tí ò bá ti jẹ́ wípé ìrántí olúwa báyìí ni gbogbo tó bá wù kó jẹ́ ń tọ irújòkó ìlẹ́yìn. àánú olúwa. òun lélẹ́yìí fún ẹnì kọọkan láti fi díẹ̀ sílẹ̀ nínú àsìkò ẹ̀ pé eléyìí nínú àwọn ìjọ jẹ sábàbí dáadáa fún ọmọ ènìyàn dálkìyàmọ ẹ kódà kó tó dálkìyàmọ ọ̀hún láti ayé lọ téèyàn gbọ́ eléyìí lásìkò yìí gbọ́ nǹkan míì bí ó lò ó ṣáṣíṣírù jòkó yìí yóò máa lò ó fún nǹkan míì nǹkan míì wo la wá mọ̀ èwo ló tiẹ̀ tó èèyàn wà ó fi àsìkò rẹ̀ lẹ̀ fún ìgbọràn ọlọ́run ọlọ́run bá wá kẹ́yìn báyìí ọmọ rántí pé ẹ̀ṣẹ̀ àwọn kọ́ ò ẹ̀rí àwọn bọ́dà wa Abu Abdulrahman tí wọ́n pírẹ́sẹ̀ǹtì ètò yìí. ọ̀rọ̀ tí rárá sọ wẹ́rẹ́ yìí ó ti kó ọ̀pọ̀lọpọ̀ nǹkan sínú ìpín méjì iná nìkan ẹ̀dá níwájú olúwa fàríkún fìdíẹ̀nàtì ó fàríkún fìsàìd ìpín alákọ̀ọ́kọ́ ọ̀nà ni àwọn ọmọ àlìjáná ìpín ẹlẹ́ẹ̀kejì ọ̀nà làwọn ọmọ náà kò wá sí determinant tó jẹ́ káwọn ilé ìjọba àlìjánná iṣẹ́ tán ṣe náà ni gbóná ti wá ṣiṣẹ́ ọ̀hún láyé náà ni. kí ló sọ ọmọ náà dọ́mọ náà iṣẹ́ ọwọ́ wọn ni níbo náà ti ṣiṣẹ́ ọ̀hún láyé náà ni ìgbà wo náà ṣe àsìkò kan náà ni. لا حول لنا ولا قوة إلا بالله. ìrúwa ọba wa ro oríru ẹrú kò ní nílà láti lo àsìkò rẹ̀ sójú ọ̀nà rẹ̀ ìtọ́rọ̀ ọba gbàlérò fún wa lẹ́yìn orí ni o ètò tí ń gbàlérò fún wa tẹ́lẹ̀ orí ni o ọlọ́mọṣà ọlọ́pẹ́ kò síbi ronú tó lè fi pé oore tọ́lọ́wọ́n ọba ṣe fún abdulluwa musa ṣèwá lẹ́ni tí ó jèrè láyé àti lálùkìyàmà. tọ́ ìbánisọ̀rọ̀ wa gẹ́gẹ́ bí àwọn pírẹsidẹ́ntà wa abu abdulrahman bá ṣe tún sọ lẹ́ẹ̀kan ìbánisọ̀rọ̀ yìí ó fẹ̀jú gan-an ó fẹ̀jú gidigidi gan-an ìṣẹ̀ni ìjọ kìámà àbọ̀ ẹ̀rú ìrìn àjò ẹ̀dá ibi tí ó parí ẹ̀ sí ìṣẹ̀mí ìgbẹ̀yìn wọ́n fi ń pèlè ayé ní àdúnyá ìyẹn ó bì ló àlàáhírà òun ni ó lékè òun nìgbẹ̀yìn òun là bọ̀ òun lẹ̀ sàn ilé ayé yìí nílé iṣẹ́ alkiyama táwọn wò yìí ẹ̀dá kan kò sí ànábì ọ̀hún bẹ́ẹ̀ ni kò sí màláìka ọ̀hún tó lè sọ pé ebi ń tẹ́lẹ̀ lálkiyama náà ni èèyàn máa lò sàrmàdíyà láíláí lọ bẹ́ẹ̀ la nihayata laha. الحياة الآخرة ìsẹ̀mí alikiyama ò ní báyìí ló mọ̀ ó ní báyìí ló mọ̀ ni wọ́n máa lò ó lọ náà bẹ́ẹ̀ lóluwà jẹ́ òye wa náà al-Qur'an gbogbo ẹ̀ tó bá wà lìjánná ẹ̀rí ó ní khalidina fiha abada àwọn wá sí ìròyìn àwọn ọmọ náà àti bùsẹ́rì sí wọn yóò ní khalidina fiha abada. kiri àtọmọ̀nánà ké sí la ilaha illallah tí o bá sì nǹkan mi mà èèyàn fi bẹ̀rù alkiyama rẹ̀ kì í fi páyà kí ni ọjà bọ̀ òun kí ti pé ibi tí ọ máa lò lọ gbére gbére gbére èèyàn ní kú mọ́ ọ̀rùwà nílá láyé mú tún fi há ọ̀la ọmọ náà kò ní kú nínú ẹ̀ kò sì ní sẹ̀mí rè kò ní sẹ̀mí rè ọmọ àlìjánà ọlọ́ni làwọn fi há máa yẹ ìgbádùn tiwọn náà. wọn ò mà jẹ lọ láì gbogbo tí wọn sì fẹ́ ni wọn mà tí wọn bá ti ń fẹ́ báyìí tí ó sì mà jẹ tiwọn ni. ìgbẹ́ ìsẹ̀mí yìí òun á ní sẹ̀mí ìgbẹ̀yìn. tọ́ níbi tọ́rọ̀ tí wàá bẹ̀rẹ̀ nínú àwọn àkíyèsí ìdánilẹ́kọ̀ọ́ wa tó ṣíwájú òun náà ni pé ìgbà wo la lè sọ pé ìsẹ̀mí ọmọ ènìyàn ó parí. kálá eléyìí ti lo ayé tán a sọ àlàyé nípa àwọn nǹkan tí èèyàn fi palẹ̀ mọ́ ìjọ àlùkìyàmà. Ìgbà míì ó sì kọ́ mọ́ lọ́pọ̀lọpọ̀ àárẹ̀ ni. Ẹ̀rí. Oore tí ń bẹ níbi àárẹ̀ ti rẹ aláàárẹ̀ kó tó di pé yọ jáde láyé. Oore ni o. Torí pé jíjẹ́ kẹlòmí ọ̀palẹ̀ mọ́ ní píríọ̀dù ààrẹ yẹn ìbẹ̀rẹ̀ yóò sì máa sọ pé àìmọ̀ tọ́ iṣẹ́ ń ṣe wọ̀nyí ọlọ́run nìkan ló mọ̀ ẹ sáà máa gbọ́n tó ń fẹ́ sọ báyìí kàṣà báyìí kàṣà tó bá ṣe pé ẹni tẹ́ni rẹ̀ rọ̀ mẹ́sìn ni lórí ààrẹ yìí náà ṣíṣe rẹ̀ sí lẹ́nu rẹ̀ ọmọ súnmọ́ lọ́wọ́n ọba sí kò sì ní jẹ́ pé irú àárẹ̀ yìí kìí wá ní à kó ṣe rẹ̀ ń iṣẹ́ iṣẹ́ rẹ̀ ti tán náà nù kó lè nígbà tí ọ̀rẹ́ tẹ́lẹ̀ tó bẹ̀rù ọlọ́run ọba tó báyìí rárá kọ́dà lórí àárẹ̀ òun tó bá ṣe pé gbà òun ìbẹ̀rù ọlọ́run ọba sàánú ẹ̀ ọkàn tó bá náà ni nígbà tí èyí ṣe pé ó ti wà ní mọ̀ áyá náà ẹ̀mí yẹn ti ń bọ́ lọ́rùn rẹ̀ ẹlòmíì píríọ̀dù ìgbà tí ó dá rẹ̀ náà ni ó dẹ̀ni ọlọ́run tó sì kú rẹ̀ tó sì jèrè wọn jẹ ọ̀pọ̀lọpọ̀ kódà fún àwọn ẹlẹ́ṣẹ̀ kódà ẹlẹ́ṣẹ̀ nìkan kọ́ kódà kèfèrí àti ah, bá níbi bẹ́yàn wò ṣe ṣe mùsùlùmí tẹ́lẹ̀ ó sì wà lórí àárẹ̀ ó sì jọ́ mi éke ọjọ́ dọ̀ ṣùgbọ́n nàbí àmàrí ibẹ̀ ń sẹ́ yẹ̀wúdì ní jíù ni ọmọ yìí ń kọ́ wọn lọ́rẹ̀ ànábì sì dọ́lọ̀ rẹ̀ ànábì wọn ń wo báyìí ànábì wọn ń pe kẹ́lìmọ̀ sílẹ̀ ni ó jẹ́ pé sàádà ń ṣe ọlọ́run ó ti fura pé àárẹ̀ yìí ẹlẹ́rú ọjọ́ ti súnmọ́ ọmọ wọn ń wo bàbá ẹ̀ ń sì ń wọ ànábì bàbá rẹ̀ kàn sọ fún mi pé atin abal qasim ọjọ́ tẹ̀lé bàbá qasim wọ́n tẹ̀lé wọ́n sọ pé bàbá rẹ̀ kan o wọ́n yẹn kàn pé ṣáádà ni ọkàn gbàgbọ́ náà kò pẹ́ síbi àwọn ọlọ́jáde láyé náà lọ́jọ́ wa dùn pé mo dúpẹ́ ìwà tó là kò mí náà ó fi wà jẹ́nà ọ̀lọ́ nípa ti lọ òun náà ni àárẹ̀ ọ̀pọ̀lọpọ̀ gbà òun ni apc di ìjáde láyé lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n kò míì wípé gbogbo ẹni tí ó jáde láyé ọ̀gbọ̀dọ̀ rẹ̀ mélòó ẹni tó kú kò jìjì ọ̀ràn kò ṣọ́ wa ń bẹ̀ tó yà bẹ ọlọ́run kò ṣọ́ wa ń bẹ̀ ni pé ànábì àmọ́ wáṣọ kò níbi kò jìjì níbi kú òjijì mọ́tò fàjà òrùkú èèyàn ọ̀pọ̀lọpọ̀ ìjọ́mi ènìyàn ìgbé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ìgbàgbéra ìṣàkólé kan ayé ìmójútó tí ò lè jèrè lálùkìyàmà tí omi ó lè mọ́ kó nira bá bọ́t kò lè ṣàǹfààní ẹ̀ ẹni tó ní pírójẹ́tì kan ti yanjú lọ́wọ́ ẹ̀mí rẹ̀ wá ga lórí ẹ̀ pé mo rọ̀ parí pọ́jẹ́tì yìí pọ́jẹ́tì ti ń lọ yìí títí December kó tó pé mo gbọ́dọ̀ ṣe kínní sódà tá a fi ráyè bẹ̀rẹ̀ míì ẹ̀mí rẹ̀ ọlọ́mọ ayé kìí ṣẹ̀ṣẹ̀ o kìí ṣẹ̀ṣẹ̀ o ṣùgbọ́n ẹ̀mí rẹ̀ ọlọ́mọ ayé púpọ̀ òun sì sì ń dá December yìí. lójijì náà ni mọ lágbájá ọkà sí kinní kan náà ni kó ìtàn pè ní kó òjijì rí mọ́tò ìfàjà ànábìsì jẹ́ òye wa àwọn kan tí fà nínú ẹ̀ òun náà ní tíjọ́ àkèyàmọ́ bá súnmọ́ ẹsẹ̀ àyíkọ́ ní lágbájá kí ló ṣe é ẹlòmíì máìnà kínní pé nísìnyí òun náà kàn wíwá pé kò ń wọ oògùn lòyìí fà nísìnyí ó ní kò kà kò ṣe òun tẹ́lẹ̀ la ilaha illallah òun náà pè ní jahadil bala àdánwò tí àjálù àdánwò nàbí àmà wá aṣọ ńbẹ ọlọmọsà aṣọ ẹnì kọ̀ọ̀kan wa allahumma inna na'udhu bika min jahadil bala wa daraki shaqa wa su'il qada wa shamatati al-a'da ẹ̀ mọ̀ yà wá ti lọ òun wípé ọ̀rọ̀ ti wá lọ lórí àárẹ̀ àti bá a ṣe bá a láàárẹ̀ lò nígbà tá a bá ń fura wípé ń lọ sálkì yàmà. Olùwà ní kàlá ìdá balárọ̀ ti tààrọ̀ kí wàkílà man rọ́ọ̀kọ̀ annahu al-firaq. Àsìkò tó ṣe wípé tẹ̀mí bá ti ń jáde kọ́lá kan ní èyí ẹ bá wa pé bàbá wa ẹ bá wa pé dókítà wa ẹ bá wa pé ẹni tí ó ṣe rúkìá wa ṣùgbọ́n ní tí ẹ̀mí fẹ́ bọ́ra rẹ̀ òun ti mọ̀ dájúdájú pé anna ò ṣẹ̀rà pé ẹ̀ máa tara ẹ̀jẹ̀ ní lọ ayé ń dágbére fáyé kò ní pẹ́ wọ̀lítàfàtì sáàkú bí sáàkù ìwádìí pé eékún ọmọ lura wọn báyìí ẹ̀sìn ọmọ gbára wọn gbàgbàgbà pàtẹ́mi bá fẹ́ jáde. Tàfẹ́ pàkíyèsí sí afẹ́rántí àwọn ìjókòó wa tó ti lọ níwọ̀n ba àsìkò níwọ̀n. A ti sọ̀rọ̀ wò lábá láàárẹ̀ lò nígbà tí ọba ìjáde láyé. Àwọn òwúrọ̀ yẹ kó dóta láàárẹ̀ báwo là á sì ṣe pè kẹ́límà. Kí sì ni àwọn sábàbí tí jẹ́ kí àti pè kẹ́límà sí yẹn lẹ́nu kó lé gẹ́gẹ́ bí al-Allamah Ibn al-Qayyim ó ṣe ṣàlàyé ẹlòmíì wọn pè kẹ́lìmà sí lẹ́nu kò ní dáhùn wọn wí wí kò ní rí wí kódà wọn mú àpèjúwe nìkan wá gbogbo tí wọn wí fún kò rí kẹ́lìmà wí wọn bá sì wí nǹkan míì pé yóò sì wọn dáhùn padà wá voice out ó ní kẹ́lìmọ̀ yìí kàn pé òun ò lè wí o ò lè wọn mọ òun ò lè rí wí wọn á rántí àwọn orin àwọn orin tí máa ń gbọ́ nǹkan ẹ̀ wọ́n wá sí lọ́pọlọ wọ́n ṣe dákẹ́ àsìkò ẹ̀ wọ́n fẹ́ wúyẹ ọ̀tá ní lásìkò yìí ọlọ́run ló lẹ́ẹ̀mí ẹ̀rí bẹ́ẹ̀ ṣe ń ṣe ni wọ́n ní mọ̀ wí báyìí mọ̀ wí báyìí mọ́ wọ́n sọ̀rọ̀ jáde ní gbogbo ìtẹ́ni kò máa wí náà kò ṣeé wí òun ò rí wí àmì ìtẹ́ni kò máa wí ibẹ̀ làwọn tí wọ́n dúró tì lọ́wọ́ wọn ti jábọ́ pé gbogbo ìgbésí ayé ẹ̀ irú wọn ni sọ pé bó lòun ti fẹ́ sùn òun ò lè mọ́ gbọ́ orin sùn òun ò lè oorun sùn bí ń drive yóò gbọ́gbọ́ kúgbọ́ bí ń lọ bí ń bọ̀ ọ̀rẹ́ lómi ń bẹ irinṣẹ́ àgbékáyé orin ló tún fi o jẹ́ pé kò sí lójúmọ́ yọ gbọ́ gbàgidi gbàgidi ẹni rẹ̀ sì yọnu sí bẹ́ẹ̀ lẹni tí ń gbọ́pọ̀ fúgbọ̀ bẹ́ẹ̀ lẹni tí ọkàn rẹ̀ rò mọ́ nǹkan ẹ̀yìn ó padà reflect níbìṣẹ́ ní ìgbẹ̀yìn ayé ẹ̀ ẹ̀rí ọ̀kan náà ما من عبد تكون له سريرة باطنة ẹrú ò ní ní àṣepamọ́ iṣẹ́ bú kan àsìkò yẹ fúngbà tí ọba jáde láyé kìíní yẹn yóò hàn yóò hàn eléyìí òun fi ẹkẹrù ọṣọra òun ni pé àkíyèsí ti lọ lórí eléyìí àti wá dé tẹ̀mí bá wá bọ́ tán kí ẹ̀ pé kàlá ìyẹn ti juwọ́lẹ̀ ó ti ju ara lẹ̀ kí làwọn nǹkan tó yẹ ká kọ́kọ́ ṣe fún òkú gẹ́gẹ́ bí òkú bí ṣe wo ẹ̀mí báyìí tẹ̀mí bá ń jáde lára ẹ̀ bí èèyàn ṣe pa ojú rẹ̀ mọ́ èèyàn tẹ ojú rẹ̀ wálẹ̀ ráyè ẹ̀bà nàbì ṣe ṣe fún ọ̀kan náà ọ̀sà àbí tó jáde láyé wá ń ju sókè báyìí ẹ̀rí àbúsálámà ànábì wa pa ojú rẹ̀ dé báyìí nítorí pé tẹ́mi bá jáde lára èmi náà mà ojú ọ̀mà tẹ̀lé báyìí ojú ọ̀mà tẹ̀lé ni tẹ́ bá ti wá rí bẹ́ẹ̀ ẹ fi ọwọ́ wọ ojú yẹn ọmọ alẹ̀ bákan náà ó ti yẹ ká pọ́n òkú mùsùlùmí lé ó ṣe tó bá yanú lẹ̀ tààrà pẹ̀lú yẹn lé tàtọ́jú ẹ̀ ó tó di pé àwọn abẹ́rẹ́ àwọn ètò tó ní ṣe pẹ̀lú jẹ̀nẹ́zà akéèsì ti lọ lórí eléyìí àwọn kan tó sọ̀rọ̀ àyàn bákan náà ẹ̀mí bò lọ lọ bò lẹ̀mí yẹn lọ rò pé léyìí ọ̀rọ̀ ti wáyé lórí ẹ̀ náà rántí dáadáa but ó súnmọ́ ó jẹ́ pọ̀rọ̀ ti wáyé kó tó di pé ẹ̀mí yẹn padà sí òkúlà nínú sàárè ó tó di pé ẹ̀mí yẹn padà sí òkúlà nínú sàárè àtàwọn kan tó sọ̀rọ̀ yẹn tó kù bá jáde láyé ibi ká tètè wẹ̀ ká tètè lọ sin lẹ́yìn tá a bá pé ìwọ̀ tó sọ̀rọ̀ yẹn tó yẹ ká pé fún lẹ́yìn wíwẹ̀ ká tọ́jú ẹ̀ ká rò láṣọ ká má yẹ̀yẹ́ ká kírun sí i la ká gbé lọ tẹ àwọn mùsùlùmí ká sìn ín tàbá dé tẹ́ káfíńtàdúrà fún. àárín yìí ìbẹ̀lẹ̀ wa dé tí màá ṣe mistake alhayatu albarzakhiya ìsẹ̀mí gàgá ń jẹ́bẹ̀ alhayatu albarzakhiya ìsẹ̀mí gàgá kí wọ́n fi ń pè ayọ̀ ọlọ́run wà tó ní wọ́n mi wọ̀rọ̀ ihin barzakhun ila yawmiddin láti ń sọ̀rọ̀ àwọn fìràáhùn àtàwọn tó tẹ̀lé wọn bá ní annaru yuraduna alayha ghuduwan wa ashiya wọ́n ṣe wà yẹn àtìrọ̀lẹ́ àtàárọ̀ ni wọ́n máa wọ́n máa wọ́n máa fẹ́rí iná sọ́dọ̀ wọn. wà dìjọ́ kìyàmà adìkìlú àlà fìràwùnà aṣọ́dàlà àlà àti fìràwùnà àtàwọn èèyàn ẹ̀ ìyá ẹlẹ́ta ìlérò ní ó tún máa jẹ́ tiwọn. ó túmọ̀ sí pé ìsẹ̀mí tí ó síwájú ìgbéǹde ìjọ alkiyama òun náà ni alhayatu albarzakhiya. Al a ti sọ̀rọ̀ níwọ̀nba lórí sẹ̀mí yìí pẹ̀lú yọ̀ǹda Allah ìdánilẹ́kọ̀ọ́ wa lónìí náà lórí sẹ̀mí yìí náà ni o. pápá jùlọ ó ṣeé ṣe káwọn agbami kan bẹ ká tún ara tún yí àdébẹ̀ lónìí bí ìvìnìlà. torí wípé ìsẹ̀mí yìí òun lọ́mọ ènìyàn wà títí alkiyamu fi dé ìsẹ̀mí yìí ó yàtọ̀ sí sẹ̀mí ayé ó sì yàtọ̀ sí sẹ̀mí alkiyama mo fẹ́ ká gbọ́rọ̀ yìí o ìbẹ̀rẹ̀ alkiyama ni o àmọ́ yàtọ̀ ní àwọn abala kan sí ìsẹ̀mí ìgbà téèyàn gbèǹde tó dìde yàn sáré ó dájú èyí wọn ò rújú wípé ìsẹ̀mí inú sàárè ó yàtọ̀ sí ìsẹ̀mí ilé ayé òun ló fà gbogbo ẹ̀rí tó wá nípa ìsẹ̀míjọ́ inú sàárè ànábì pé ní awwalu manazili al sàárè tẹ́ ń wò yẹn òun ni ìbẹ̀rẹ̀ ìsọ̀kalẹ̀ sálkìyàmà. gbogbo ẹni tọrọ rẹ bá ṣe lálàáfíà tó bá yanjú ńlẹ ó yanjú náà nù yóò máa yanjú lọ ni gbogbo tó kù lẹ́yìn rẹ àhùwà ah, ni ó mọ fúyẹ ẹni tọrọ rẹ bá burú nínú sàárè lákọ̀ọ́kọ́ gbà yẹn ọ̀rẹ́ èyí tó wà lẹ́yìn rẹ tún le jù lọ bọ́rọ̀ yẹn báyìí yanjú nù sàárè èyí tó kù lẹ́yìn rẹ̀ yóò máa dùn sí ni bọ́rọ̀ yẹn báyìí burú nínú sàárè èyí tó kù lẹ́yìn rẹ̀ yóò máa burú sí ni lọ́pọ̀lọpọ̀. láwọn abala tí a kàn sáré pé ìsẹ̀mí ilé ayé ara àti pàkíyèsí ṣẹlẹ̀ yìí bọ́dì òun ni ó ó ní ló lékè wípé ń rí adùn àbí ń rí ìnira èèyàn bá ń jẹ gbádùn láyé ara ọmọ ènìyàn sì máa hàn ẹ̀mí kan máa ń nípìn bẹ́ẹ̀ ni bínú yẹn bá dùn ẹ̀rì lójú ẹ̀ pé àá àwẹ àbí wọ́n fún ọ ní rò pé wọ́n bọ̀ ní kinní kan ni ẹlòmíì wọn fi ṣàwádà pé àbí wọ́n bọ̀ ní maka ni ara rẹ̀ mà ń yá fótífótí lónìí ara ẹ̀ gbọ́ ara rẹ̀ mà ń yá téèyàn bá sì tí nǹkan bá ṣe é ara làwọn èèyàn tètè máa ń mọ̀ tó wò ló ń ṣe lónìí yìí ọ̀rọ̀ àwọn a máa sọ wọn alójú rẹ̀ ọ̀fanimára lónìí àwọn èèyàn a máa sọ kí ló ṣe ọ́ tó ń ṣe yán yán bọ́dì làwọn èèyàn ti máa ń mà tó fi jẹ́ pé ẹ̀mí náà ti nípìn o ṣùgbọ́n bọ́dì gangan kọ́lẹ̀ lómìn tó bá ti rí yàn báyìí ó ní ah, àwọ̀ ń bẹ lára ẹ̀ ó ní àwọ̀ ọ̀la ń bẹ lára ẹ̀ tí wọ́n gbà lérò ni pé ara rẹ̀ ń dán ń yọ ń yọ tọ̀mì àbára rẹ̀ àpẹẹrẹ wá rí wọn náà bí ẹ̀kí hàn sàmì léyìí o wọn ní àpẹẹrẹ ìyá ń bẹ lára lára ara náà ni. ìsẹ̀ni ayé albadanu yanam ara ní gbádùn wọ̀yọ̀ azab òun ni àpẹẹrẹ ìyá sì hàn lára ẹ̀ ṣùgbọ́n ẹ̀mí ẹ̀mí tẹ̀lé bára bá gbádùn ẹ̀mí náà yóò dùn bí ara ò gbádùn ẹ̀mí náà nípìn bẹ́ẹ̀ nínú àwọn ìyàtọ̀ sẹ́mi ilé ayé àti sẹ́mi barzakhiya rẹ o sínú sàárè nínú sàárè opposite ẹ̀mí gangan ló prevail níbi ìgbádùn àbíyà ṣùgbọ́n orí pa àìmọ̀ bá a. fún ẹ̀ tí a lè fi sẹ̀mí ayé wé ìsẹ̀mí àlùkìyàmà tí ọmọ ènìyàn bá fẹ́ ṣe bó bá fẹ́ lọ tí ń gbẹ́sẹ̀ tí ń rìn tó ní òun fẹ́ ṣe fàájì débi kan òun fẹ́ dọ̀dọ̀ lágbájá òun fẹ́ ṣe exercise òun fẹ́ rìn ẹ̀dùkọ́ mi nìyẹn yóò wá bí tó fẹ́ ẹ̀ yóò sì máa rìn yóò rí i pé ibi tójú ọ̀nà wà lòun ń rìn ìṣẹ̀nilẹ̀ ayé mi. hayatun tẹ̀m̀bẹ́ni ala umuri hẹ̀sẹ̀yà àwọn nǹkan tí yẹn lè fojú tó wà tó wà físíbù ìṣẹ̀lẹ̀ ayé ṣe rí nù. ṣùgbọ́n kìí abàrìdàkìyà ẹ̀ lè fi àpèjúwe rẹ̀ wé ẹwà tánàbí sàtẹ́láńrò ìmùmíní oní gbogbo ẹni tó bá jẹ́ mùmíní yufsahu lahu qaburu wọ́n fẹ̀ sàárè rẹ̀ fún wọ́n fẹ̀ fún yóò mọ̀ wá fẹ̀ débi pé mọ́dù bá sọ́rí níbi tójú ẹ̀ bá lè rí iná dé máa lójú yẹn ó rí iná níbo ló rí iná dé níbi tójú ọmọ ènìyàn rí iná dé ibẹ̀ ni sàárè rẹ̀ ọ̀fẹ́ dé ṣe mọ̀ pé tí ì bá ṣe mọ̀mí ní òdodo àtẹni tí ọlọ́run bá rore o ṣe mọ̀ pé inú ilẹ̀ ọ̀nà kọ́ yìí ẹ̀yin náà kọ́ lẹ gbé sílẹ̀ yìí ẹ̀yin náà kọ́ lẹ ṣe róbótó ni bóò ló ṣe fẹ̀ ìyìn ṣe rí ta ló ti fẹ̀ kíní kan kèfèrí ọ̀tọ̀ ọlọ́run ti máa ń fi làákàyè ti máa fi ń wo irú ọ̀rọ̀ yìí yóò mọ̀ wó pé cave I don't understand yafsahu lahu qabru how are they going to wide the cover bó wọn ta ní wide ẹ̀ ń bọ̀ náà ti ń ṣe irú ẹ̀ ẹ gbìyàn sínú òhò funfun yìí ẹ tún fòkúta sọ́ọ̀kì ẹ tún wọn da ìpẹ́ bó ta ni wọ́n ń fẹ́ sáré ẹni tí ò ní la ẹni tí ò ní mọ́nì tó sọ̀sọ̀kùsọ̀ pẹ̀lú ọ̀rọ̀ yìí tó tún ka gbáko má gbáko ẹ̀ bẹ́ẹ̀ ni tí yẹn bá jẹ́ kèfèrí sàárè òfun ma àtàtàkítẹ́lífà abduláhùhù oṣù ọlọ́run ní àwọn ìyẹ̀ àwọn ìdí àwọn egun àyà rẹ̀ yóò sì yẹ̀ wọ́n àyà rẹ̀ ìgbé egun àyà rẹ̀ yóò sì tà sí ara wọn yọ yẹ egun tó fẹ̀ egun gbàyà yìí ilé òfun ma débẹ̀ kí ni wàá lóun fẹ́ fi kìíyà ọfẹ ṣe analọjíkù ìṣẹ̀mí ayé pẹ̀lú pẹ̀lú sínú sáré ẹrí púpọ̀ jọra wọn àwọn ibi tó ti yàtọ̀ rèé ìyẹn bá wà nù sáré ó bá jẹ nìire onírántí ayé mọ onírántí adùn kan mọ onímọ̀ pádùn kan adùn wọn ló tún dùn tó bá jẹ nìire o débi tó ń wà lẹ́yìn pé yóò máa gúrò àlìjánná yọmọ gúrú àlìjánná wọn sì fi àyè rẹ̀ hàn nínú yàrá àlìjánná yóò sì máa bẹ lọ́hùn mọ́tà kakó mọ́sà olùwà àkíyàmọ̀ òun yóò ní kó lè tèdè kó lè tèdè kó lè tèdè láti nù sàárè rẹ̀ yóò máa béèrè kó tètè dé kó tètè dé gbogbo ẹ̀ náà nù sàárè ni ó ti ṣẹlẹ̀ bàbá wa rẹ̀ nìkan tí ọgbọ Ọlọ́run ọba gbọ́ tí ọgbà kìyàmọ gbọ́ tí ọgbà àwọn òjíṣẹ́ Ọlọ́run ọba gbọ́ tí ọgbọrọ ọba ńlá tí ọgbà gbọ́ tó gbé nǹkan mi bèrè yìí tí sọsọkúsọ pé à ẹgbọ wọn àfẹsàárẹ fún yọmọ aráàlú ìjánà yọmọ yọkọ mọ fẹsẹ Ọlọ́run ọba ti ẹyẹ ni. na'udhu billah min al-kufri ba'da al-iman lọmọdé àṣìṣe àgbákò ẹgbàá tí Ọlọ́run ti sàmọ náà wá ìpákò kẹfẹ rí bẹ́ẹ̀ wá ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tí òjíṣẹ́lá Muhammad tó jẹ́ ká mọ̀ ìpè sáré ilé ìkẹ́ni fún mùmíní láti ìjọ tó bá ti débẹ̀ báyìí nínú àwọn ahadith tó kún fọ́fọ́ fún àlàyé léyìí òun náà ni hadithu albara. ابن عازب رضي الله تعالى عنه حديث ديوان مسند الإمام أحمد حديث توقوني البراء ابن عازب وتنسى لي أرى جيشي أولون نقطة نشي الحياة البرزخية إسانين ساري ó láwọn bá pé sí ìtẹ́ ó ní wàlámà yóò lẹ́hàdìlà wọn sì ti bẹ̀rẹ̀ sí gbẹ́sàárì rẹ̀ فجلس رسول الله صلى الله عليه وسلم وجلسنا كأن على رؤوس الناس الطيور wọn lànà bí bá jòkó gbogbo àwọn sàárì náà wà lórí jòkó àwọn náà ń jòkó bá ṣe ń dé torí pé kí ni wọn ìbẹ̀rẹ̀ sí gbẹ́ sàárì ká ní wọn ti bẹ̀rẹ̀ sí gbẹ́ sàárì wọn fẹ́ sìnkú ni èyí wọn lẹ́tọ̀ọ́ kéèyàn ó jòkó nàbí yẹn má jòkó títí tá fi sin òkú tá sin tán àmọ́ àwọn ìbẹ̀rẹ̀ sí gbẹ́ sàárì wọn ìbẹ̀rẹ̀ téèyàn bá gbé òkú dé tẹ́ tó sin èèyàn náà wá nǹkan lè ṣubú báyìí lórí ìgbẹ́ àárẹ̀ rẹ̀ àbí ìjágbá rẹ̀ àmọ́ àwọn pé ọ̀dọ́ pé ẹ̀ka àwọn kan sàgbẹ́ ìmí kò lẹ́tọ̀ ìsàtìlọ àkíyèsí níbi ọ̀rọ̀ àdéhùn ó ní wọn ìbẹ̀rẹ̀ oyin bara ibn azib ó ní wọn ìbẹ̀rẹ̀ sí gbẹ́sàárè ọ̀nà ìbá jòkó àlẹ́bí sì mú gé kan báyìí nàbí wọn fi igi yẹn kan lẹ igi kan sì ń bẹ tó nílẹ̀ fún ànábì wọn mú lọ́wọ́ ńgbà mí wọn pè kan ní àlàánáza tó àní lè dára dó níbi àwọn oríṣiríṣi nǹkan wọ̀nyí fún ànábì wọn fi igi yẹn gúnlẹ̀ lẹ̀ báyìí tí àwọn gbà tí yẹn ń ro àwọn ìṣẹ̀lẹ̀ ní gbogbo àwọn sàábé tó wà níbi àyè náà ní tẹ́jọ́ náà ó wá dàbí ìgbà tó ṣe pé ẹyẹ bà lé àwọn èèyàn lórí ń kálukú pa lọ́lọ́ kò sẹ́ni tí ń yíra padà kò sẹ́ni àwọn èèyàn lọ fín oníbàrà nábì ti ní káì tí òkú bá fẹ́ kú ànábì kan bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ìdí ìṣẹ̀lẹ̀ tó kú bá fẹ́ jáde láyé ń ṣe ọlọ́run ó ní tí ẹ̀mí bá fẹ́ bọ́ lára ọmọ ènìyàn. ojú wọn tutù ní gíndín kódà ẹ rò pé

معهم كفن من أكفان الجنة وما شوكا لو أتنو يرى الجنة بني أبو أبو pẹrẹsẹ ó ṣe wípé òórùn tí ń bẹ ń bẹ kò sí òórùn dúndùn tí ń bẹ láyé tó òórùn yìí wọn wá jókòó lọ́ọ̀kan tásìkò bá tó òkú ọmọ rí wọn báyìí ní kété ní malakul maut alladhi wukila bikum malaku tí gbẹ̀mí gangan òun ni wàá súnmọ́ òkú gangan báyìí òun ni súnmọ́ òkú yóò wá pé ẹ̀mí rẹ̀ jáde ìpè ya ayyatu an-nafsu al-mutma'inna akhriji ẹ̀mí rí ẹ̀mí dáadáa àsìkò rẹ ló tó jáde ẹ̀mí yẹn wà jáde ka qatrati al-ma' min al-qurra tí yẹn bá pẹ́ẹ́sì omi bóyá ragoli sọta nísìnyí àbí irú cream táwọn èèyàn máa ń lò yẹn tó ṣe pé tó máa ti tẹ̀ báyìí pẹ́kẹ́ bẹ́ẹ̀ ni cream ọ jáde wọ́n tún ti pẹ́ṣẹ̀ báyìí cream yẹn ọ̀rà jáde ní bẹ́ẹ̀ lẹ́mí ọ̀rà jáde nígbà tí yẹn tẹ̀ nǹkan ẹ̀mí yẹn jáde tẹ́mi yẹn bá wá jáde malakul maut òun yóò gba ẹ̀mí yẹn òun ni wàá gbé ẹ̀mí. tí wàá gbélé wọn lọ́wọ́ àwọn náà ò fi gbé sọ́wọ́ àwọn náà ò gbé sínú wọn fàṣọ yẹn gbà láti bí aṣọ yẹn wọn àtẹ síbi abọ́ dáadáa abọ́ abọ́ abọ́ ẹ̀ tí ń gbé bọ̀ làwọn náà wá ṣe wọ́n kàn máa gbé ẹ̀mí yẹn lọ ni wọ́n gbé lọ sí sámà nìyẹn. ọ̀wá síbi tí wọ́n kọjá lára àwọn màláìka kan wọ́n máa dé sámà kìíní. wọ́n ní sáà nìyẹn kí lóde wọ́n ní wọ́n wà ní ẹrú lágbájá ẹrú ọlọ́run ọba ah, ẹ̀mí dáadáa wọlé léyìí òórùn rẹ̀ wò ni òórùn gbó òórùn. dáadáa yìí àlùmísìkì tí wọ́n mú látàrí jẹ́nà òórùn rẹ̀ alẹ́lẹ́ yìí wọ́n ní lágbájá mọ̀ ní ọmọ lágbájá wọ́n wà dárúkọ rẹ̀ ó tí ń jẹ́ ó dáadáa tí ń jẹ́ láyé òun lọ pé àwọn náà á pé ọmọ ẹni tó wáyé pé sánmà alákọ̀ọ́kọ́ náà wà àwọn náà ò ṣe kíni wọ́n ó sin ẹ̀mí yẹn tí òfin dé sánmà ẹlẹ́ẹ̀kejì káwọn tó padà bẹ́ẹ̀ ní dé sánmà ẹlẹ́ẹ̀kejì yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n béèrè ta ni òórùn wo ni èèyàn mọ èèyàn wo ni ńlágbájá lásìkò rẹ̀ tó ẹnu àmọ̀láìkà tó bá kọjá ńbẹ̀ náà yóò tún ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó fi dé sánmà ẹlẹ́ẹ̀kejì ọlọ́run wa ní ẹ̀kọ́ orúkọ rẹ̀ fẹ́ẹ́lì yìí ẹ̀kọ́ ìwé ẹ̀ nínú àwọn ẹni rè lọ́wọ́ àlọ́dọ̀ wa ẹni jèrè ni ẹni ọ̀la ni ṣùgbọ́n o ẹ ẹ̀mí rẹ̀ padà sí ara rẹ̀ torí pé ọlọ́run ọba ti kádàrá wípé ọlọ́run ò ní minha khalaqtuhum wa fiha nu'iduhum u'iduhum wa minha ukhrijuhum taratan ukhra ibẹ̀ náà ni mo ti dá wọn ibẹ̀ náà wọ́n padà sí ibẹ̀ náà ni ti gbé wọn dìde ẹ̀mí mi ni wọ́n padà. ọ̀pọ̀ làkàyè bọ̀ tí ọ̀gbọ̀n gbàgbé àmọ́ wà làkàyè àyè níta ti lọ́nu o èèyàn máa sa ìsẹ́mi barzakhiya ẹ wo tí wọ́n fi pàmòlá kó fi dé sánmà kínní kejì kẹta kọlọ́wọ́n bá tó wá sọ pé ẹrú mi ní ẹ kọ orúkọ rẹ̀ sínú àwọn àìlè yìí tó tó wá dẹ̀mẹ̀rẹ̀ padà sí lánàá sáré ó tún wá di pé wọ́n máa béèrè béèrè lọ́wọ́ ẹ̀. àwọn màláíkà nàkírù wọn mùnkà wọn á béèrè pé lágbájá máa dín inú ẹ̀sìn olùsìn wọn kọ béèrè máa rabbuk àwọn ọlọ́wọ́n ọba rẹ̀ yóò dáhùn Allah máa dín ẹ̀sìn olùsìn alìsílámù. وماذا تقول في الرجل الذي بعث إليه kí ló fẹ́ sọ nípa ẹni tọ́lọ́ wọn bá gbé dìde fún yín kẹ́ tẹ̀lé yóò ní ashhadu annahu abdullah wa rasul ọ̀dà mi lójú pé òjíṣẹ́ ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni ẹrú sìn olúwa ni lódodo ẹni tó ṣe pọ́ yẹ kéèyàn tẹ̀lé yìí. bí ìpè kan ṣe wánu láti sánmà pé ẹrú mi ní ẹrú mi ní ẹ̀mí rẹ̀ ẹ̀mí adùn ní ayé adùn ní. àkọ́kọ́ yìí òun náà ni èèyàn báyìí bọ́ ìbéèrè sábì yìí náà pé ní fẹ́tínà tó lọ kọ́ ó ti wá di pé wọn à mú ilé méjèèjì pé wọ́yé wọ́kàn àyẹ̀rẹ́ nu o láti jẹ́nà wá wo bí iná nu àyẹ̀rẹ́ nu ó láyè ń bẹ̀ náà ṣùgbọ́n dúpẹ́ fọlọ́run ọlọ́run ti change ó ti sọ àyè iná rẹ ó ti di àyè àlìjánà èyí sọmọ náà ọmọ àlìjánà ni ọ. fọyọ̀bá ṣàrú bẹ́lẹ̀ jẹ́nà bí tó ti gbàgbọ́ àlìjánà lélẹ́yìí ibẹ̀ ló ti ní ìgbà wo wà ní ìgbà wo ní ìgbà wo ló wọ́n wọlé ní ó kù díẹ̀ yà ọmọ ẹ̀ lọ́jọ́ kù díẹ̀ mọ́ yà olúwa akẹ́mẹ̀sà kíkàlùkì àmọ́ yẹn ó dé kí ló tún kù. àwọn òṣèlú ojú wọn ò ṣe é wò òṣìṣẹ́ ńlá Muhammad aleyhi salatu wa salam lójú wọn lé ojú wọn lé o àmàláìka pé tí yẹn bá rí wọn ẹ̀rọ báyàn pé hé àwọn olélẹ́yìí kò ní rí nǹkan rí àwọn náà wàá mú Mansur ẹ̀rí bí nǹkan tí èèyàn fi mú nǹkan ní mo yẹ̀yẹ́ báyìí ni wọ́n fi ni wọ́n mú lọ́wọ́ abọ́ tí wọ́n sì mú lọ́wọ́ nínú ná ní jáànínámà ni. tọ́ba wá dọ́dọ̀ rẹ̀ tọ́ba rẹ̀ sọ́dọ̀ rẹ̀ kò ní pẹ́ nígbà tí ó ní ìgbà díẹ̀ lọ jáde láyé àsìkò yìí. tókùn rí ẹnìkan kan ọba rí mọ́ o òun ní rí òun ló ṣe déédéé àwọn àyà tí olúwa pe àkíyèsí sí pé falawla idha balaghatil hulqum wa antum hina'idh tanzurun wa nahnu aqrabu ilayhi minkum walakin la tubsirun. olùwà ni nígbà tí ẹ̀mí bá dé ògóńgó ẹ̀yin ló sì máa wò báyìí òun náà máa wò yín àmọ́ òun rí tẹ́yìn ò rí ọlọ́wà ní fàlàúlà ìkùntùmọ̀ ẹ̀rọ màdìní wọ́n ṣe pé ẹ̀mí ṣèṣe oúnjẹ àlùkìyàmà ni oníṣìṣirò kò sí nǹkan kan kálukú ń ṣe tiẹ̀ ní ẹ̀ bá ti lọ́ọ́ lọ́nà ah tẹ̀lé jẹ̀rún náà ọ̀dà ẹ̀mí rẹ̀ lọ́fẹ́ bọ̀hùn ẹni kọ́ padà tẹ̀ bá tó bẹ́ẹ̀. in kuntum sadiqin kò sí ẹ̀dá ọ̀hún lásìkò bá tó tí olóhùn ọdẹ mi padà lásìkò yìí òun ni ọmọ ènìyàn yóò rí iṣẹ́ ọwọ́ ẹ̀ yóò sì rápẹ̀rẹ̀ yóò rí ibi tó ń lọ. ṣe kò ríro ẹ̀rí kò ríro ojú bẹ́ẹ̀ rí kò rí bẹ̀rù bẹ́ẹ̀ rí kò rí páyà bẹ́ẹ̀ rí màláìka la pè wọ́n tún wá jẹ́ àwọn tó ṣe pé ojú yìí ò ṣe é wò malakul maut màláìka ti ń gbẹ̀mí gangan òun yóò wá dún ní egbèrè ẹ̀ ìwà ni ya ayyatuhal khabisa wọ ẹ̀mí burúkú yìí ya ayyatu an khabisa ẹ̀mí burúkú jáde fàyẹ̀ntẹ̀zẹ̀hùhà malakul maut yóò wá fa ẹ̀mí yẹn já anábì wá sàlàyé lọ́nà tí ó fi já ẹ̀mí lára ọmọ ènìyàn ó ní bí ìgbà tí aṣọ téèyàn bá bí aṣọ àti kápẹ́ níbi tówẹ́l téèyàn ti bọ̀ ní omi elmobulul. Atuwe tán ti wet kí wọ́n mú irin irin tó lẹ́nu báyìí kí wọ́n fẹ́ tìbọ̀ tó wẹ̀lì yẹn. sàǹkú yóò yóò yóò lágbára láti wọlé àbí láti fà jáde àbí pẹ̀lú bó ṣe wẹ́ẹ̀tì yẹn yóò yí bẹ́ẹ̀ni ó ṣe yí nù gbogbo ara tí ó lára ẹ̀ ní nǹkan ó ṣe ẹ̀yin ó yí burúkú láti jáde ẹ fẹ́ já irin irin tí wọ́n ti tówẹ́lù bọ̀ àkàmúwá báyìí ni o tówẹ́lù tó kí wọ́n á tún ti bọ̀ ní omi irin kan wá wà ń bẹ́ẹ̀ ìyẹn wá mú wá kọ̀ ẹ wá fẹ́ já kìnìún yẹn kó ń bẹ́ẹ̀ kò ní jábọ̀rọ̀ ìnira gbogbo ìnira bá ẹ̀mí yẹn jáde òfin jẹ́ pé berlin ní àwọn apá kan nínú àwọn olùmọ̀mọ́ sọ pé nígbà míì bí ẹ̀mí bá jáde ń rí a ah, ara yẹn nìyí kẹ́mi tó bọ́ nígbà tí ẹ̀mí ń bọ́ ẹ̀rí rí kárù ó rí nira nígbà kẹ́mi tó bọ́ ó yàtọ̀ sí ìgbà tẹ́mi bá ń bọ́ gangan o torí pé àpẹẹrẹ alákọ̀ọ́kọ́ àpẹẹrẹ ní rí ni o kí sakara intoxication kó ṣẹlẹ̀ nígbà tẹ́mi bá ń bọ́ ẹ mà kó gún àbí kí ara ó níyàn èyí ń ọ̀tọ̀ ṣùgbọ́n ìjáde ẹ̀mí òkú gàngàn ní mà ìfèrí ògàngàn ní mà mọ̀náfìkì òun gangan ní ma ẹni ìyàbá wa jáde malakul mọ́ọ̀tì kò ní jẹ́ ọpẹ́ wọ́n kàn sọ ẹ̀mí yẹn sínú ìní pẹpẹ abọ́ pẹrẹsẹ tán mú láti nù náà yìí òórùn tí ọmọ wa jáde òórùn burúkú ni òórùn tó burú jù lórílẹ̀ gẹ́gẹ́ bí òkú ńbẹ́tẹ tó ti kú ti pẹ́ tí ń rùn ní gbogbo àdúgbò ṣùgbọ́n àwọn èèyàn onímọ̀ àwọn aláìka yẹn náà bí wọ́n ṣe gbé e. àwọn wà ní kan gbé lókè pé ẹja káká lọ wo ìdájọ́ ọfẹ́ gba sámà báyìí kò ní gba sámà kọjá ìpànìtẹ̀ kan gba sámà débi pé wọ́n gbé e débi òkè lọ́hùn níbi tí ìtajà wà eléyìí kò ní rí sámà alákọ̀ọ́kọ́ gùn jábìrù ní ànábì kan káyà ni látòfà táhùláhùn abúwábù sámá wàlá yẹ́dìkòló náà. ní ànábì bá káyà yìí n ò tẹ́ ní wulẹ̀ sílẹ̀kùn sámà fún wọn láíláí dípò fún wọn tẹ̀ wá wà lìjẹ́ náà lọ. dípò fún wọn wà lìjẹ́ náà lọ. kò ní ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ ní o ti wá jábọ́ sí ara òkú padà o ti wá di pé ẹ̀ṣẹ̀ wa lọ kan fitnatul qabr ìbéèrè sàárè lẹ́yìn eléyìí òun ni àmọ̀láìkọ̀ wa bí níbèrè ta ọba rẹ̀ ìwọ̀n ní ha ha wọn sáré bí sàlàyé tí mùmíní tán ó ní wa amal káfíru wal munafik ẹ̀rí kẹfìrí àti munafik wọ́n mọ̀ ní ha yéé ha ọ̀yà tààlà nàbì rẹ̀ yọ mọ̀ ní ha ha. tí wọ́n fẹ́ sọ níbi ẹni tán gbé dìde sí ọ ní èmi táwọn àmàmà lórí ni wọ́n fọ́ àmàmà lórí gbogbo sàkọlẹ́yìn àjẹnú àtọ́mọ ènìyàn ni wọn ò ní gbọ́ àwọn gbogbo ẹ̀dá yòókù tí ń bẹ lórílẹ̀ ni wọ́n lè wọ́n lè máa wọ́n máa gbọ́ pé tá má wà níbẹ̀ wípé wọ́n ń fọ́ nǹkan mọ́yàn lórí lábẹ́rẹ́ lẹ́yìn wọn à ní wó bí àyè rẹ̀ rí lálìjáná tẹ́lẹ̀ àmọ́ máa ná ni ọ́. náà yóò mọ wá rí ìyá náà sùmùmù náà wàhárùhà ìyá náà ìgbóná iná ṣe náà yẹn o àmọ́ atẹ́gùn ìgbóná iná yóò máa yọ. láàárọ̀ lọ́sàn-án lálẹ́ gbogbo àsìkò ó tún wá di pé jọ́ òde. ẹni òun ní jìyà nínú sàárè ara kan máa ń ni ẹ̀mí òun ní gbádùn nínú sàárè ara kan máa ń àkọ́kọ́ ìfúnpinpin tí ó ṣẹlẹ̀ nínú sàárè nínú àwọn jẹ́ sàárè tí wọ́n pè sàárè tán gbẹ́ pẹ̀lú ọ̀nà ìsìláàmù kọ̀fẹ́tẹ́lẹ̀ ṣùgbọ́n o ó tún wá yàtọ̀ sí bílẹ̀ ó ṣe fún mọ́mí ènìyàn wá jẹ́ ẹni ibi ṣùgbọ́n kò wá sí ẹ̀dá ọlọ́run ọba náà sàárè ò fún wọn o ṣùgbọ́n fúnfún yẹn ló yàtọ̀. àti pé àpèjúwe kan mo rò pé ìdánilẹ́kọ̀ọ́ wa tó lọ wípé ẹ mọ bí ìyá bá gbé ọmọ mára tó bá fún ọmọ mára ẹ rí i pé ìfúnmára yẹn kí fọmọ ìfúnmára dùn ni bí bá ń gbọ́ máa ní tó ọmọ méjì ara wọn ẹ rí i bẹ́ẹ̀ ni ilẹ̀ ó ṣe fún mọ́múmìnì ṣùgbọ́n ní tẹ́ fún láfòpọ̀ ní fún nira òun ni ti káfíìr òun ni ti kèfèrí ìyàtọ̀ tí ń bẹ̀rẹ̀ o tí mo mi yìí ò ní pẹ́ rárá yọkàn ṣẹlẹ̀ ni torí pé ànábì ní aleyhi salatu wa salam inú àdìsí ìyàwó Aisha ànábì ní ẹni tó ṣe pé taharaka arṣu rahman limotihi ẹni tó ṣe pé àlàáràṣẹ ọlọ́run ọba gánmi àwọn mọ̀láìka seventy thousand sàbùrùnà alifamina mọ̀láìka ni wọ́n tún jẹ́rìí ìjẹ́nire rẹ̀ òun náà ní Sa'd ibn ọ̀kan nínú àwọn tàbí ànábì tó gbajúmọ̀ nínú àwọn àsọ̀rọ̀ síbẹ̀síbẹ̀ dọ́mà dọ́mà tó kọ́bùrù ó ṣẹlẹ̀ sí sáré fún ma o ànábì fìní tó bá ṣe pé ẹnìkan bẹ tí ó là kúrò níbi ìfúnpinpin sáré mi kò bá jẹ́ pé sáàdì náà ò bá dà àwọn kò sẹ́ni tí ò ní là kò sẹ́ni tí ò ní rí àmọ́ just yóò kàn lásìkò díẹ̀ kínkínní tí mùmíní o ó ti wá di pé gbogbo tí ń ṣe ọlọ́run ọba sọ pé sàárè rẹ̀ ọ́ fẹ́. dáadáa yóò wọṣọ rí yóò dùn rí ojú rẹ̀ funfun òkú ọmọ wa béèrè wọn wúlẹ̀ mọ́ra ta ni mo ti wá láàyè yìí kí ló wá sí ta bó ló jẹ́ àlejò orí sọ ẹ̀pẹ́ mi rí ni pé wọ́n á ní abshir gbàró dùnú èmi ní sẹ́ẹ̀rì rẹ tó ṣe láyé ìní fiọ́lẹ̀ láàyè yìí àjọwà papọ̀ ni. ní òkú ọba lékún ní dùnú kún dùnú ẹ̀ bá ṣe pẹ́ mi rí ni lẹ́yìn ìgbà tí ẹni bí láì rí béèrè dé béèrè àtàwọn ìjìyà tó ti wáyé yìí kò tún ní pẹ́ ọkùnrin kan bá tún yọjú sí i aṣọ burúkú ojú burúkú òórùn àgbákò ìnira ìwọ́n bá tún yọjú sí i tòtùnú ta tún ní wọ ewo tún lé léyìí gbogbo ètò yéè owó tún ní wọ gbogbo tó gbé ṣe láyé náà ni òun náà ló dé wọn àbọ̀ yìí. ìsẹ̀mí barzakhiya ó ṣe ríre o ó wá kú àwọn ìṣesí kan tó tún wá exceptional cases bóyá bẹ́ẹ̀ náà ni a ti dúró lé ní inshallahu ta'ala òun náà ni àwọn tí wọ́n wá exempted àwọn ò ní rí fitina sáré ọ̀rọ̀ wọn là ń bẹ̀ àwọn ò ní rí wọn bí wọ́n máa alákọ̀ọ́kọ́ nù wọn al-anbiya gbogbo àwọn ànábì ọlọ́run kò sí mọ́rọ̀ búkà ànábì ọlọ́run tí wọ́n tún fẹ́ bí mọ́nàbí yóò kàwó náà tún fẹ́ bí mádínú kàwó ní àwọn ànábì ọlọ́run fahum salimun min fitnatil qabr wọn níbi wọn níbi rẹ̀ sáré ó sì rìnlẹ̀ nǹkan. àwọn tó kú ṣàyídí tó kú sójú ogun ìtẹ̀kùnà kalimatullahi ìyàlẹ̀ ọ̀líyà tí wọ́n strive láti jagun sójú ọ̀nà ọlọ́run àyàfi wọn ò ní ní pọ́blẹ́mù níbi èrè sáré o àmọ́ àwọn sisi kan bẹ tó lè kọ́ wọn kò ní jẹ́ kẹ́mi wọn wọ̀ yọ hang òun náà ní gbèsè ẹrú sì kan ó bi ànábì aleyhi salatu wa salam ó ní ya Rasulullah lè jíṣẹ́ ọlọ́run ọ̀rọ̀ ayé in qatal thumma qutil àádìkòlò ìyánnà jíṣẹ́ ọlọ́run tí n bá jagun jagun sẹ́sìn ọlọ́run n padà wá kú sójú ọ̀nà ọlọ́run tí wọ́n wá ìyánnà anábìrin bẹ́ẹ̀ ni pẹ̀lú ògùn ọlọ́run ó dájú wá ìyánnà lẹ́yìn ìgbà táwọn ibi sọ̀rọ̀ yìí tán àwọn ibi kan pè ní lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ ọkùnrin tó béèrè béèrè dà wọn lóhùn ní anábì ní ìlà déè àyàfi gbèsè gbèsè onísàárọ̀ ní ìdíyì Jibril. ẹni ìyà nínú sàárè àmọ́dẹ́ra ẹ̀mí tó yẹ kẹ́mi rẹ̀ máa gbádùn ẹ̀mí yẹn ò ní kò ní sì rí gbádùn o torí gbèsè tí ń bẹ lọ́rùn ẹ̀. àwọn ẹ̀rí mi náà ó sì wá bọ̀ tẹ́sẹ̀ tànàbí ní nafsul mu'minu mu'allaqa bidaynihi aw na hatta yuqda anhu ẹ̀mí mùmí ní ó rọ̀ pẹ̀lú gbèsè ẹ̀ títí wọ́n fi san gbèsè ẹ̀. ṣùgbọ́n ó sì wà ní ẹni tó hàǹgì ni ọwọ́ kó àwọn àpèjúwe kan mọ̀ pé a sọ yìí ń di ọjọ́ mẹ́jọ ṣáàlà oṣù tí ń bọ̀ ọlọ́run jẹ́ àmọ́ bẹ́ẹ̀ dáadáa àwọn tó bá wá jẹ́ lẹ́sẹ̀ ńkọ́ mùmí náà ni o gbogbo ọlọ́run ọba gbọ́ ṣùgbọ́n àwọn kankan ó yí lẹ́sẹ̀ alikulafa oníṣẹ́ rí oníṣẹ́ bí àwọn iṣẹ́ rí iṣẹ́ bí rẹ̀ yìí wá ó lágbára débi kó fẹ́ reflect àmọ́mù mi nìyí àtàwọn iṣẹ́ ibi tó níyì ó kóyà jẹnu sàárè tí báwọn òkú méjì àwọn sàárè méjì tànàbí kọjá ń bẹ̀ ṣé bí mùsùlùmí ni wọ́n sànàbí sì ni àwọn méjèèjì yà ń jẹ wọn lọ́wọ́ amma ahaduhuma fala yatanazzahu min al-bawl eléyìí kì í múra dáa kì í mara kì í mara ń kejì èèyàn mùsùlùmí nípa ọ̀rọ̀ ọ̀run kọ́ ọ̀rọ̀ àwẹ̀ kọ́ ọ̀rọ̀ zaka kọ́ ṣùgbọ́n gbé ọ̀rọ̀ káàkiri kí fi dá wàhálà yóò bá yóò pààrọ̀ wọn yóò kó sábà àwọn èèyàn jẹ́ nínú àwọn etí fa sábàbí ìyá sàárè mi. títún àwọn ìjìyà ní àwọn ìṣesí míì ẹlòmíràn tó máa ń bẹ́ńbẹ́ azuna fitanur onízìnà ṣé ànábì ṣàlàyé pé bí ìgbà téèyàn wà nínú oven tí wọ́n fi ń ṣe búrẹ́dì àti àwọn míì kò ṣe wípé fi náà ẹ̀mí tí ń wẹ̀ wọ́n tún lẹ̀ nìkan yóò tún kó sínú ẹ̀ gẹ́gẹ́ bí bàtà nàbì ṣe ṣọ́ra wal mi'raj àwọn oríṣiríṣi ìṣesí tó rí tó máa fi hàn pé nǹkan sọ eléyìí jẹnu eléyìí nǹkan lọ́n tí lè fi ń jìyà báyìí. bẹ́ẹ̀sì ni èsì kú wọn náà ní kèfèrí o àmọ́ alẹ́ọ̀sọ́ ẹlẹ́ṣẹ̀ ni wọ́n. ìyá kárí ó lè jẹ lómi ó lè jẹ múmi ní o ṣùgbọ́n ẹlẹ́ṣẹ̀ ni. bákan náà ìyá sàárè ó lè wà marfu' ó lè kúrò ó lè kúrò fún yàn ó ló lè má pẹ́ rárá ìwà wo olúwa tó bá ìgbà pẹ́ nìyẹn àtàdúrà àtàwọn tó kírun sí la àti irú sàárà tán bá ṣe àti irú ọmọ ẹrẹ tó bá bí àti irú gbìyànjú tó bá rí ṣe tí wọ́n ṣàdúrà káwọn àwọn ẹni rí wọ́n jẹ́rìí ẹ̀ lódodo tí wọ́n sì ṣàdúrà fún un gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ṣẹlá Muhammad kódà kó yẹn níbi tó kù sí fáwọn èèyàn ogójì báyìí tí wọ́n sì là tí wọ́n ṣẹlẹ̀ bọ́ ọlọ́run sì gbà pẹ́ wọn. àtàdúrà kan máa ṣe fúngbà kan bá ń sin níbi ni ẹ tọrọ fọmọ ẹyà yín nísìn òdìrún lé àkíkún ẹ tọrọ fún lọ́wọ́lọ́wọ́ báyìí. فإنه الآن يسأل نسين إنا نو بنجري ìbéèrè wọn náà ni ó sì dìtámì kí ni ó wà lẹ́yìn rẹ̀ ẹbí àtúnṣọ pé kọ́ra rẹ̀ ní ti kó ń bí tí ó ti mọ gbọ́n bàtà yín bẹ́ẹ̀ ni àzìyára visitation ẹrú bá ń ṣe débi òkú tí ń lọ sàdó àfọkù ní sàárè láàyè tẹ tí màá sì kéré gbogbo àwọn kan yìí bẹ́ẹ̀ wá ní sàárà ṣíṣe bẹ́ẹ̀ wá lọ́rọ̀ rí àbíṣẹ́ rí túntọ̀ náà ti ṣe kalẹ̀ táwọn èèyàn wá ń túnṣẹ́ yẹn ṣe tí wọ́n ń yè bẹ́ẹ̀ lórí kejì ẹni tó ṣiṣẹ́ ẹbú kalẹ̀ kó tó kù láyé náà ni ó ti sọ̀sọ̀kúsọ àwọn èèyàn wọ́n tún wọ́n wá ń yé nǹkan yẹn wọ́n ń tún yé àbó ó lọ́gi bú ó lọ́gi ọ̀tẹ̀ ó lọ́gi fìtínà àwọn kan wá ń bomi sí i níbi bàbá filẹ̀ iná làwọn náà wọ́n ṣe o ikó báyà ikó yàbá ẹni tó tó kóun ló pilẹ̀ yóò máa ní ṣíà bẹ́ẹ̀ lẹ́ni tó ṣiṣẹ́ rí kódà kó níbi tó kù sí nǹkan yẹn ó lè máa ẹ̀xpíyètì ìyá rẹ̀ ìyẹn lè jìyà níwọ̀n nínú sáré ó sì lè jìyà pẹ́ àpèjúwe nìyí èyí tá nàbí sàṣà sọ pé nǹkan báyìí nǹkan báyìí àwọn méjèèjì àtàràbìnrin tí gbálẹ̀ mọ́sálásí àrẹ́bìnrin sáré rẹ̀ ó sókùn burúkú tẹ́lẹ̀ ní àmúgbà tọ́lọ̀ ti ní kí kákìrùn sí láì àrẹ́bìnrin bá bẹ̀ lọ́hùn fún ó sì kí ni sáré rẹ̀ sì di sáré ìmọ́lẹ̀ olùyọ̀dà allah subhanahu wa ta'ala àti kò ní alhayatu albarzakhiya ibà iná ni àtúndó lónìí àbẹ̀olúwa wọ́n sàṣọ wọn bí yà sáré yìí. فتنة القبر اللهم إنا نعوذ بك من فتنة القبر ومن عذاب القبر ومن فتنة المحيا ومن فتنة الممات ونعوذ بك من شر فتنة المسيح الدجال ونعوذ بك من فتنة النار وعذاب النار يا رب العالمين اللهم أعذنا من عذاب القبر اللهم أعذنا من عذاب القبر ونسألك الجنة وما قرب إليها من قول أو عمل اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وجزاكم الله خيرا والسلام عليكم ورحمة الله وبركاته náà. Ah. Abu Abdulrahman ṣẹ̀wà pẹ̀lú wa. Assalamu alaikum. Àmọ́ ṣó ti kọ́ السلام ورحمة الله وبركاته الجميع إن شاء الله جزاكم No, it wasn't. abundantly for the You of the of the great, and how I have to. I have fight my I, think this is a factor. so we have had nearby excavations and other great even relocation of uh, gym from the remains from their No, Jazakumullah okay. Inshallah, I will respond to the question. Bismillah. I will prefer Abu Rahman, so maybe we should listen to the question questionnaire altogether, maybe three, two questions, so that we respond to them once and for all. Bismillah. máa ń sọ tí òkú máa ń mọ̀. máa ń lo pẹ̀lú owó. ẹ̀sán alákọ̀ọ́kọ́ bọ́dà wa tí wọ́n béèrè wípé àwọn ń gbọ́ sì ń ṣẹlẹ̀ àwọn èèyàn lè ń witness tó ṣe wípé tí wọ́n bá wú sàárè kan bóyá fún necessity kan especially bóyá wọ́n fẹ́ shift necessity. ẹ ti máa gbọ́ pé ẹni tá ti sin látọ̀gún ọdún látọ̀dún mẹ́ẹ̀ẹ́dógún ogún ọdún ìgbà míì gan wọn ò ní lè mọ ìgbà tó òkú tó wà níbẹ̀ àbẹ́lòmíì wọ́n kọ́lé wọ́n sì kú sínú ilé wọn bá ní àtúnyìnká wọ́n fẹ́ ta ilé wọn orílẹ̀ tà ní ẹ solution ni pé ẹ wú òkú yẹn ẹ gbé lọ sí ìtẹ́ mùsùlùmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n ní wọ́n máa ń bá àwọn òkú yẹn gẹ́gẹ́ bí ìgbẹ́rùkún ẹ̀sẹ̀ sí wọn láìpẹ́ ni ìjẹta nípa aṣọ tán bá lára wọn yóò ṣe kí ni àpẹẹrẹ pé òkú eléyìí recent àwọn òkú ogún ọdún bẹ́ẹ̀ ni bọ́dì wọn náà ilẹ̀ ọ̀jẹ́ wọn ni ṣéwò eléyìí ṣé yẹn lè gbára lé e pé Allahu akbar àjẹpé àpẹẹrẹ mi rí ni àlàyé níwọ̀nba ká ṣe lórí eléyìí òun ni pé èèyàn lè gba ìró èèyàn lè ro rò bẹ́ẹ̀ tí n bá rí yorùbá yẹn gbé kalẹ̀ èèyàn lè ran kan ẹ̀ ìwé báyẹn èèyàn lè ran kan ẹ̀ pé ó súnmọ́ pàápàá jùlọ tí èèyàn bá rí ẹni sọ fún yàn pé ìgbésí ayé ẹni yẹn ó ṣe lóore o ó jẹ́ mùsùlùmí dáadáa ó láwọn ṣe rí báyìí ó lọ ah bàbá alágbájá mi wọ́n sọ láti kàn sí bẹ́ẹ̀ kínní kan òun ló kọ́ máa ti ní kínní kan ó ní gbìyànjú tí í ṣe ó ní kínní kan ọ̀rọ̀ ẹ̀sìn nítumọ̀ sí ìgbésí ayé ẹ̀ ẹ̀rí inú iṣẹ́ eré rẹ̀ òun ní báyìí àwọn ẹ̀ka bẹ̀rẹ̀ sí ka àwọn dáadáa rẹ̀ ó ṣeé ṣe ẹ̀gbọ́n tí mo fẹ́ sọ yìí ẹwọ́ tí mo lò ó ṣeé ṣe kọjá pé olúwa bá lò pẹ̀lú nǹkan yìí torí pé kí bọ́dì ó wà lẹ́yìn ọdún mẹ́wàá ọdún mẹ́ẹ̀ẹ́dógún kọ́dọ̀ ọdún kan ọdún méjì ẹ̀mọye ọmọ èèyàn ti jẹ́ra èèyàn wá bá aṣọ ó ṣe tí ọlọ́run ọba lè fi ṣe àpọ́nlé fún òkú irú ẹ̀ ṣẹlẹ̀ fáwọn kan nínú àwọn sàábé Jabir ibn Abdullah tó jẹ́ ibn Hurum bàbá rẹ̀ kú sógun Uhud bàbá rẹ̀ kú sógun Uhud. àpapọ̀ ṣùgbọ́n jáde ìlú ní ọ̀fẹ́ kò dùn mọ́ òun nígbà tí wọ́n ń bẹ̀lẹ́ ní òun tó ń fẹ́ kí sáré bàbá wọn wà separately. lẹ́yìn ọjọ́ ọjọ́ rí bí ọjọ́ ìgbà tí wọ́n padà tó ń padà lọ wọ́n sọ fún ànágbé pé tí òun lè lọ gbé bàbá òun kò tó ń fẹ́ nígbà tó fún òun ní ìyọ̀ǹda òun padà wá lọ ṣe wọ́n á rí i wípé gbígbà tí yẹn ṣe gbéyàn sínú sàárè lẹ́yìn yẹpẹ kákàrà alẹ̀ mọ́ níbi wọ́jọ́wọ́jọ́ etí ibi etí fẹ́lẹ́fẹ́lẹ́ ètò nǹkan gbàánù ẹnu yẹpẹ tó tè gbogbo yòókù gbígbà táwọn ẹsẹ̀ ti mọ̀ wá wọn. ojúwe mi òun ni àwọn tó kú sí ogun ọ́tọ́dù náà nìkan kú sójú ogun ìgbà tó di ayé Muawiya bin Abi tí wọ́n fẹ́ la omi wọ ìgboro Madina níbi tí wọ́n ti wọ́n sí ní wọ́pọ̀dù náà ní oní Madina níbi tí wọ́n ti wọ́n sí àwọn àwọn kọ́pùsì kan àbí tí wọ́n lè sọ pé tó súnmọ́ àwọn bẹ̀rẹ̀ agrandi kan ó súnmọ́ ibi tí wọ́n ti wọ́n rí dáàmù kan lọ́wọ́ ẹ̀yìn dáàmù wà lọ́wọ́ ẹ̀yìn níbi tí wọ́n ti àwọn òkú sí wọ́n á fẹ́ la chánẹ́ẹ̀lì dáàmù yẹn wọnú ìlú torí pé àwọn èèyàn ń sọ́fà omi gidigidi gan-an kò dé síbi omi ìgbà pé tún rómi wọn ò pé muawiya ibn abi sufyan radiyallahu ta'ala anhu sahabiyun jalil ló bá pé àwọn sahaba fún consultation kí la fẹ́ ṣe omi ní lọ́ọ̀kẹ́ yìí a lè la omi àti ká la sàárè àwọn sahaba because bẹ̀rẹ̀ àgbáyé kò sí channel ní òní ká ṣe after consultation of pé ibi eléyìí necessity kan eléyìí o nǹkan tá a ti ń pẹ ẹja shift gbogbo òkúta bá ti rí àwọn ti rí pé àwọn bẹ̀rẹ̀ gan tó wà ní àyíká bíi ká shift wọn ká kó wọn sí ààyè míì ká fi rí omi là ìgbà tí wọ́n wú wọn gbogbo àwọn tán wú ìgbà kan ẹsẹ̀ tí wọ́n lẹ́yìn ìṣe sọ̀rọ̀ thirty years tí ò sọ̀rọ̀ thirty ogun record ó ṣẹlẹ̀ ní second year àti ká ní third year nígbà tá ànábì dé Madina ànábì ti kúrò láyé Abubakar ti kúrò láyé. Usman ti kúrò láyé almost thirty so it ń lọ bí over forty years kí Muawiya kó tó ní bó làwọn ti fẹ́ la omi wọ́n dẹ̀ bá àwọn òkú yẹn bí wọ́n ṣe fẹ́ bí àwọn ṣòhádà àwọn màtáyà so they were now shifted níbi ààyè wọn yẹn from that particular area wọ́n á sẹ̀ lọ kó wọn jọ síbòmí àwọn tí wọ́n rí kó jọ lónìí níbi tá a máa sọ sálámà sí níbi ókèdè yẹn tá a bá dé sí Màdínà ìbẹ̀ làwọn olùmọ̀ ti sọ pé gbogbo àwọn nǹkan yìí ọ̀rọ̀ inú ni circumstances ni pé nígbà lọ́pọ̀lọpọ̀ èèyàn bá jẹ́ mi rí téèyàn bá bá bó ṣe wà àpẹẹrẹ pẹ̀lú dáadáa ṣùgbọ́n kì í ṣe nǹkan téèyàn lè sọ categorically torí pé àwọn ilẹ̀ kan bẹ àwọn èjẹ̀yàn àwọn ilẹ̀ kan bẹ nítsọ̀lẹ̀ yẹn kódà tẹ gbé nǹkan síbẹ̀ láàrin ọdún láàrin oṣù méjì mo ti ti jẹ nǹkan yẹn òun ló fà á àdá ẹ mọ̀jì àfi ọ̀rọ̀ yìí lójú àbá sọ̀rọ̀ níwọ̀nba nípa bàkír ó sì jẹ́ pé from time to time ìdọ̀nà ń sin òkú mùsùlùmí sí wọ́n tún shift láti ẹgbẹ́ yìí wọ́n tún wọ́n ẹgbẹ́ yìí wọ́n tún filẹ̀ for about seven years wọ́n tún padà síbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ilẹ̀ ẹ̀bẹ̀ wà ṣápọ̀n olójú bẹ́ẹ̀ tí wọ́n ṣe sìn síbẹ̀ tó yẹ kó kò ní pẹ́ kò ní jìnnà kí ló ṣẹlẹ̀ o ìlú ti jẹ́ kí lè ọjọ́ èèyàn kò túmọ̀ sí pé ní ire ọ̀jẹ́ ní ire mọ́ kò rí kẹ́ ọlọ́run ọba kí lè sì má jẹ́yàn kò túmọ̀ pé kè sẹ́ni ìyá torí pé ilẹ̀ nígbà míì gẹ́gẹ́ bí àwọn tí wọ́n mọ̀ nípa àwọn ilẹ̀ kan bẹ by nature oríṣiríṣi ìyẹ̀pẹ̀ míì òun ò ní kò ní jẹ́ ọmọ ènìyàn ṣùgbọ́n o lọ́pọ̀lọpọ̀ àpẹẹrẹ téèyàn bá bá nínú sàárè wọ́n ti la sàárè míì tí èéfì sì ń jáde èéfì àlọ́ dáná tì wọ́n ti la sàárè míì táwọn àyà àwọn ìjò sì ń jáde tí ò pẹ́ rárá omi ẹnìkan kan gbàgbé kọ́kọ́rọ́ ni wọ́n sì débi òkú wọ́n sì wọ́n kọ́kọ́rọ́ kọ ọ̀jábọ́ ìrẹsì ń darí pẹ̀ ó ti délé tán ọwọ́ awọ́ awọ́ awọ́ kò síbi tó ti rí i kó tó fura wípé wọ́n jẹ́ pé nígbà wọn. ẹ fi mọ̀ pé nǹkan tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sáré wàláhì gbogbo ọ̀rọ̀ ṣe ńlá Muhammad òdodo ni èyí ń bá yẹn gẹ́gẹ́ bí ìbéèrè oníbéèrè ó lè jẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ṣe jẹ́ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n nígbà míì náà kì í sí nǹkan tí yẹn lè máa sọ categorically. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì òun náà ni ẹ̀rọ ọlọ́run ọba tó béèrè wípé kí yẹn máa sọ fókù náà kó máa sọ fókù wípé no ẹlẹ́ẹ̀kejì ni wípé ǹjẹ́ òkú lè mọ nǹkan tí ń ṣẹlẹ̀ láyé débi pé tí ó fi máa wá sọ fún àwọn ọmọ rẹ̀ yóò máa mọ̀ àti kó máa bá wọn sọ̀rọ̀. eléyìí náà èyí tó ń rinlẹ̀ tó dájú ni pé bókú bá ti lọ ó ti lọ o ó ti lọ àlùkìyámà ṣùgbọ́n àwọn ìṣẹ̀lẹ̀ kan bẹ́ẹ̀ tó ṣẹlẹ̀ tó ṣe pé ó ṣeé ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan kí olúwa máa fi àwọn ìmọ̀ kan mọ òkú ó sì lè máa fi báwọn ará ilé rẹ̀ sọ̀rọ̀ ó ṣeé ṣe kó ṣẹlẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ kan ó sì pè nǹkan yẹn ní òtítọ́ ọ̀kan náà àwọn olùmọ̀ làlámàtú muhammad ibn sọ́ọ̀lì ẹni ọ̀fẹ̀mí aleyhi rahmatullah bí a ṣe béèrè béèrè yìí wọ́n bí wọ́n bá a ṣe dáhùn yìí olùmọ̀ yìí náà ń dáhùn bá a ṣe ń dáhùn yìí bẹ́ẹ̀ làwọn olùmọ̀ àgbà yìí dáhùn pé ó ṣeé ṣe lóòótọ́ àrí ẹ̀rí pé a bí wọ́n bá ti lọ kìyàmọ̀ ó lè máa mọ táwọn ọmọ rẹ̀ ń ṣe ó lè máa mọ táwọn ẹ̀gbẹ́yìn rẹ̀ ṣe rí ṣùgbọ́n kò sí ẹ̀rí tá a lè fi bí dànù náà pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọlọ́run bá fẹ́ pọ́n òkú lé ó lè máa rí ọ̀nà kan sí kejì láti fi bá àwọn èèyàn ṣe kí ni àwọn èèyàn rẹ̀ sọ̀rọ̀. òkú kan bẹ bàbá wa Ibn Uthaymeen ni wọ́n mú àpẹẹrẹ yìí wá ló ní nǹkan báyìí lágbájá òun ló ní nǹkan báyìí. tí wọn àti lágbájá làwọn jọ ní ó ti ní ìwé kan ó sì tọ́jú ìwé ìsáyè kan ó sì bímọ ṣùgbọ́n kì í fi nǹkan kan àwọn ọmọ náà wọ́n kà mọ̀ pé àbáwọn gbogbo àwọn ìwé ó sàn níwèé kan ìwé àṣírí bàbá ọjọ́ dé kò rántí pé kóun tẹ fi kankan ẹnì kankan kò sì bọ́ sáàkì àmọ́ ọmọ yìí wá bẹ̀rẹ̀ sí dààmú ha mo ní bàbá yìí fi kíní yìí ṣe nkankan wọ́n ti sìnkú tán wọ́n ti ṣe ó sì mọ̀ pé bàbá àwọn ẹni tó líǹkì máa wọ̀nyàn ni kókókò àwọn ìwọ̀ nkankan ọmọ yìí ti wá wá gbogbo ṣe ẹ̀kọ́ wá kò ó tún ara àwọn òwe kan kò ṣúọ̀ ṣe lè ní ṣé kinní kan ni kò pẹ́ lẹ́yìn ọjọ́ mélòó ọkàn rí bàbá rẹ̀ ní ojú hàn anumọ̀dàrẹ́ láàmú sórí lé ìtọ́ wà lórí wéyí staircase wo ìtọ́ wà láàrin wá wo báyìí ó wá júwe fún ní júwe dìde kan tó ṣe pé kò lè mix up èyí tó wà ní sẹ́ńtà yẹn gangan wọ́n kà lápá bíi bíi twelve yẹn èyí tó wà láàrin yẹn gẹ́gẹ́ òun ni ọ̀fà yọ gbogbo information pátápátá ìtọ́jẹ́ tèmi ìtọ́jẹ́ tó ẹni tàwọn ẹlòmíì òun ni latest tó lè gbára lé ó rí pé bẹ́ẹ̀ gan stamp kan wà mẹ́ stamp yẹn tí wọ́n ti fi jẹun òun ni kókó kó ó sì lọ lójú lójú lójú àlá gbogbo bó ṣe rí bàbá ó sì jí sáyé ó sì lọ ó sì lọ bó ṣe ṣe ìròyìn yẹn gángan ó sì narrate ó sì rí yẹn ó wá ó wá implement gbogbo ohun tí bàbá sọ fún un ó tún àdìpẹ́ ni olóòótọ́ èèyàn ni wọn ni wọ́lọ́ọ̀hì òun ṣe rí báyìí báyìí báyìí. irú ẹ̀ ó ṣẹlẹ̀ sí Thabit ibn Qais ibn Shaman wọn àwọn bàbá ara wọn létí á sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìsàbẹ̀ yìí náà ó kú sójú ogun Yarmouk ẹ̀rí gẹ́zọ́tù Yarmouk ló bá lọ sábẹ́ yìí òun ní àyà sanabi dìkìlà rẹ̀ pé ọmọ àlìjáná ni ọ sábẹ́ tẹ̀ aṣọ ogun rẹ̀ tí fi jagun aṣọ orin lójú ogun náà pé ah ọ̀tún ní ìyẹn nìkan òkú sí nígbà yìí ah àwọn èyí ti padà kú ọba yọ aṣọ ọba lọ tọ́jú ẹ síbì kan sínú ẹrù tiẹ̀ níbi tóun tó sọ̀kalẹ̀ sí ìsábìtì tó wá bá ọ̀rẹ́ rẹ̀ kan sọ̀rọ̀ tímọ́tímọ́ ìpè lọ sọ fún Khalid ibn Walid kó bá ń gba dúkìá mi ẹ bá wo bí báyìí ẹ wo bí báyìí ẹ wo bí tó gbé táwọn ẹsìn rẹ̀ wà ẹ̀rí kòkò kan bẹ òun ni kòkò tí fi gbómi kaná ó ti gbé aṣọ ara mi sábẹ́ kòkò náà lójú àlá kọ́dà àwọn èkó lójú ogun ìta fẹ́ lò ní pé irú eléyìí ó lè fi ṣe kàrámà ó fi ṣe àpọ́nlé fún àwọn ẹ̀yìn rẹ̀ èmi náà ní kéèsì bíi méjì mẹ́ta kan lọ́wọ́ fáàní lè dára dó lórí ẹ̀ tí ẹni yìí sọ pé bàbá àwọn ó ṣẹlẹ̀ báyìí báyìí àtẹni tó rí màmá rẹ̀ tí màmá rẹ̀ ṣe báyìí ìgbà tí èèyàn ń bínú ọlọ́wọ́ àti. láàrin àti àwọn àbúrò wọn nígbà tí wọ́n ṣe sùúrù pẹ̀lú wọn ni wọ́n ń ni wọ́n ṣe wọ́n pé káràǹtì ọ̀tọ̀ gẹ́ èmi náà bí máa mọ ní kíní èmi náà wà ní ọkọ ọyàn ọ̀sà pa àwọn àbúrò rẹ̀ tì ìjàkà dù wọn ìyá bá mọ́mí àwọn bá ṣe báyìí nígbà tí yẹn tó dájú kò pé lẹ́yìn tí o wà comfortable inú rẹ̀ ó dùn lójú wọn lójú àlà kí ló ṣe imáàmì ṣe mọ sàsọlẹ̀ fún ọ àwọn àbúrò rẹ̀ dọ́wọ́ rẹ̀ kí wọ́n fi gbogbo eléyìí ṣe nísìn ìwọ làgbà ó ṣe sùúrù ni kó tó di pẹ́ nìyí ó jí sáyé ó sì sinari ti ọ̀rọ̀ yìí olódodo èèyàn sí ni ó tó lọ bẹ àwọn àbúrò rẹ̀ kéèsì kan náà ṣẹlẹ̀ tó ẹ̀jẹ̀ fi mọ báyìí torí àsìkò wa ó ṣeé ṣe nígbà míì kólúwa fi pọ́n òkú lé kàrámà lélẹ́yìí tó ṣe pé yóò kàn ní ìmọ̀ kan nípa tí ń ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ ẹ̀fọ́ náà wọ́n bá ní إن الذين قالوا ربنا الله ثم استقاموا فتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا ẹ ní bẹ̀rù ibi tẹ́ ń lọ ẹ sì ní banújẹ́ pẹ̀lú ibi tẹ́ fi sáyé tí kankan bá tiẹ̀ fẹ́ ṣẹlẹ̀ tó bá fẹ́ tó bá fẹ́ dàrú ọ̀rọ̀ lè fi hàn wọ́n tí wọ́n sì bá àwọn èèyàn wọn sọ̀rọ̀ ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ èyí ò náà ká fi máa báyìí ìbéèrè ẹlẹ́kẹta gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ kọjọ́ ó lè má gbà wá débi kí ni ìbéèrè ẹlẹ́kẹrin wọn náà kírẹ́dìtì inṣàlá láfẹ̀bá wa nóòtẹ̀ kò ní wù wá ká má dáhùn bẹ́ẹ̀ ṣùgbọ́n jẹ́ ti lọ púpọ̀ tọ́ ìbéèrè ẹlẹ́kẹta òun ni àṣà Yorùbá wọn mọ̀ sọ ìyá ni wọ́n sùn lọ́rùn o àwọn ọmọ rẹ̀ á ah, lè burú púpọ̀ tí ń jẹ́ mọ́ sùn lọ́rùn kí ni kó máa ṣe lọ́rùn oorun tani ẹ̀rí àwọn ọ̀rọ̀ yìí ọ̀nà ọ̀nà tó fi wọ́ọ̀t tó fi burú tí ò fi tí èfi ṣe ọ̀rọ̀ ọ̀rọ̀ mùmìnì òun ó pọ̀ tí ń jẹ́ wọ́n sùn lọ́rùn tani sọ pé yẹn lọ́ọ̀ sùn lọ́rùn ni o ti kọ́kọ́ bí àgbọ́yé kan wá wípé owó òkú wọ́n ń sùn ni ẹ̀rí gbọ́n wọn ni à òsì jókòó sùn bí ẹni kí yẹn lọ́ọ̀ sùn lálùkìyàmọ̀ ni sábà sọ fún yàn máa ń sùn lálùkìyàmà àmọ́ ń sùn òjẹ́wò òjẹ́mi òwò náà òjẹ́wò òkú rẹ̀ ó sùn lọ́rùn gbà míì yorùbá ò ní sùn re òun jẹ́ sùn bí gbàgbé yẹn lọ fẹ̀kẹ́ lílẹ̀ bí wọ́n ti gbókù kalẹ̀ ló dí bùkún náà pé lọ sùn re òun ló wá bí owó àwọn ọ̀rọ̀ yìí má sùn lóru o má sùn lọ́rùn má wò wọ́n ran la ilaha illallah bí ẹni pé òkú yẹn ní kankan tó lè ṣe fún ẹni tó wà láyé bẹ́ẹ̀ sì ni ẹni tó bá ti kú òun ló ní bùkátà sí ẹni tó wà láyé gẹ́gẹ́ bí àdúrà gẹ́gẹ́ bí kọ́bẹ̀ẹ́wò gẹ́gẹ́ bí kọ́ sálámà sí gẹ́gẹ́ bí kán ṣiṣẹ́ rere pẹ̀lú orúkọ rẹ̀ pé ládàá táwọn olùdíje kan mọ̀ lọ bá òkú àwọn gẹ́gẹ́ bí sísàdúà ṣíṣe sàárà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn iṣẹ́ olóore tó lè lọ bá òkú àmọ́ máa bá òkú sọ̀rọ̀ ee ẹ̀rí ẹnìkan ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí kódà wọ́n ń ṣe bẹ́ẹ̀ láwọn ìdílé mi lónìí wọ́n máa ti rí pé nǹkan inú ilé ń bẹ́ sí òfurufú rọ́gbọ́ àbáwọn èèyàn bọ́ra wọn yé màjẹjá wọn lọ ẹja ẹja kóra wa lọ sí sàárì bàbá. ẹ bọ́ lélẹ́ yìí tí nǹkan bá ń dàrú ta ló yẹ ká ké pé Allah lẹ́rú báyìí darí síbòmíì kí ni kí ni kí ni àwọn kèfèrí fi ya kèfèrí nítorí sọ wọn di kèfèrí náà ni wọ́n ń pè nǹkan ní ìyàtọ̀ sọ́lọ́run wọ́n rò pé àwọn kan tó ń bẹ tí wọ́n ń rí àwọn àbí tán lágbára kan tán lè ṣe àbí tí wọ́n lé àṣepọ̀ kan pẹ̀lú ìtọ́wà láyé tí wọ́n lè gba aburú lọ́wọ́ àwọn àbí tán lè fún àwọn dáadáa kan àbí wọ́n lè gbé nira kúrò àbí wọ́n lóore kan tán lè ṣe fáwọn. àṣẹkùbọ̀ ẹ bọ òun lélẹ́yìí gbogbo ẹni tí máa ń ṣerú ẹ̀ kó túbà lọ sọ́dọ̀ ọlọ́run òkú mọ́ sùn bàbá wọn fi wálẹ̀ o èyí nìkan o má sùn o ẹ̀sùn rẹ o ẹ̀rín kankan o sùn rẹ tiẹ̀ tún ni òun tún ṣe fi owó mọ́ kéèkì wọ́n béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀ àmọ́ tó wá ti di pé bàbá má sùn lọ́rùn bàbá kíní kan pé tọ̀ ẹ̀já lọ yanjú ẹ̀ pé kí ń ṣẹlẹ̀ fúnra láwọn ìdílé tó ń pèrè àwọn mùsùlùmí lónìí kí nìkan bá ti ń ṣẹlẹ̀ lórí pé à ẹ̀ níbi òun parí ìjà kan fáwọn kìnìún kìnìún kan pè tọ̀ ẹ dákun tó bá di ọdún náà ọdún tó ń kálukú bá pé sínú ilé ìdí ká lọ bí sáré. A'udhu billahi minash shirki wal kufri ba'da at-tawhidi wal iman. Lọ́wọ́ bí ṣe àgbákò. Ẹ bọ́ lélẹ́yìn, èèyàn gbọ́dọ̀ kú lórí eléyìí. Èèyàn kí ń òkú, èèyàn bẹ òkú èèyàn wọ́n sùn wọ́n sùn o àwọn ọmọ rẹ o o fabia masáyé o kí ni gbogbo pàlàpàlà lélẹ́yìí o àwọn àdìsọ́kàn ẹ̀bọ tó ti wà tẹ́lẹ̀ nínú ìṣètì Yorùbá ẹni tó bá ti kú ọmọ èèyàn ní ẹni tó wà láyé ni ó mọ gbìyànjú àti rí dáadáa gbéṣe kán lè jèrè ẹ níwájú Ọlọ́run bíbá iná ni àjò ní ọ̀sẹ̀ yìí lóṣù yìí olùwọ́ tún yá máa bẹ òde àdàkà pàdé láyọ̀ bí ìdẹ̀nìlá bí táwa alhayatu albarzakhiya àti tí kò ń bẹ̀ náà o òyìn ọlọ́run jà á rántí ibi tá a dé òjẹ́ pé ibẹ̀ náà ni àbí káwọn elétò wọn ràn wá létí òjẹ́ pé ibẹ̀ náà ni a máa tẹ̀síwájú wallahu ta'ala a'lam wa a'lam jazakumullahu khairan. واجبا bóyá ènìyàn wá lójú ayé àbí táwọn ní oṣù bímọ tó ń sọ ní ilé tó dé bàbá tó dé tó jẹ tó yẹ kó máa fún bàbá àwọn àbí bàbá bàbá àwọn wọ́n wà dé lórí ọmọ òun bí ìgbà tí wọ́n ń jọ́ sí pàdé wọ́n tẹ̀ ẹ̀ rí ìṣẹ̀lẹ̀ ní bàbá owó ní bàbá ẹ̀ má pè lórúkọ lóríṣiríṣi bẹ́ẹ̀ kí ni kìkì gbogbo ẹlẹ́ kí á jìnà sí tó bá di ní àyájọ́ ọjọ́ ìdí oṣù tó bọ̀ àwọn olùmọ̀ wa kọ́lọ́ńkó oṣù wa oṣù tó ń bọ̀ ní agbára ọlọ́run ìṣọ́lá àti tẹ̀síwájú lórí ètò náà àti ara pé àsàlámù àlékún rahmatulahi wa barakatuh. aleykum salaam wa rahmatulah.